ìbíròǹkẹ́ òjò aya Anthony lórúkọ tèmi. ìrírí làgbà kí ni ìrírí rẹ. nígbà tí màá bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà eré ni mo ṣe débẹ̀ ẹ̀gbọ́n mi kan ọ̀rẹ́ wọn kan máa ń gbé ní sáìdì Fádèyí ní táwọn èèyàn fi máa ń rò pé Fádèyí olóró lọ̀gá mi nìyẹn Fádèyí olóró kọ́ lọ̀gá mi ẹlòmíà ní Fádèyí olóró lọ́kọ mi torí mò ń jẹ́ ìbíròǹkẹ́ òjò kí n tó fẹ́ Mr. Anthony Fádèyí olóró kọ́ lọ́kọ mi kódà èmi àti Fádèyí Olúróò kan pàdé lórí set ni but mo máa ń lọ sí Fádèyí bus stop ní sáìdì ọ̀nà Yaba ibẹ̀ ni mo ti rí gbogbo wọn ah, mo rí ọ̀nkú Jídé mo rí ọ̀nkú Lèkínsìn kọ́lọ́n fọ̀run kẹ́ wọn mo ráǹtì oyin dà mo rí lọ́lá ìdíje wọ́n ṣáà pọ̀ wọ́n máa ń jókòó síbẹ̀ so mo ṣáà wá bá ìkànnì wọn sọ̀rọ̀ Lateef Ọládòkun tí wọ́n bàbá aláràn akóbàtà tí wọ́n ti dolóògbé báyìí kọ́lọ́njọ kọ́lọ́nba fọ̀run kẹ́wọ̀n àwọn ni mo lọ bá lọ́dún náà lọ́hùn àwọn náà gbà mí síṣẹ́ ìgbà yẹn wọ́n ní one thousand ní registration pé a máa san one thousand ká tó wọlé five hundred naira ni mo san mi sì five hundred naira tó kù di bí mo ṣe sọ̀rọ̀ ẹ̀ so aṣá ń bà bọ̀ à ń bà bọ̀ à ń bà bọ̀ ìdí tí mi ì fi ní sọ pé mo rí nǹkan ọ̀bani nínú jẹ́ tó pọ̀ rí ìfẹ́ tí mo ní síṣẹ́ yìí ìfẹ́ yẹn pọ̀ gan ìfẹ́ tí mo ní síṣẹ́ ìkọ̀ gan-an so àwọn nǹkan tí mò ń rí bí nǹkan tó máa ń bàyàn nú jẹ́ mo rí i pé àwọn ẹgbẹ́ mi ń taṣọ mi ò taṣọ wọ́n ń ta bàtà mi ò ta bàtà ẹ̀ ẹ̀ tí mo yàn láàyò lélẹ́yìí so gbogbo nǹkan tó ń wá bí ẹ̀gbin èmi kàn rí i pé well it comes with the job so mo kàn ń bá bọ̀ ṣùgbọ́n ẹyọkọ tó wá dùn mí jù òun ni ọ̀gá mi kan wọ́n sì wà láyé nísìn kọ́lọ́ọ̀bá fàyè tó dáa kẹ́wọ̀n ọjọ́ yẹn èèyàn kan wá a ṣe rìhásà máa ń kọrin gọ́ngbà yẹn máa ń kọrin tá a bá máa jó tá a bá máa ṣe so èèyàn lè wọlé kó rí wa àwa ò kì í mọ̀ èèyàn lè wọlé kó rí wa kó láìkì wa pé ó dáa ẹni báyìí lè bá mi act báyìí ẹni báyìí lè bá mi ṣe nǹkan báyìí á lọ sọ fún ọ̀gá wa ọ̀gá wa ló máa ṣe wá sọ fún wa so èèyàn kan wá rí mi níbi tí mo ti ń kọrin tí mo ti ń jó tí mo ti ń ṣe ẹni yẹn wá lọ sọ fún ìkan lára àwọn ọ̀gá wa bí ọ̀gá yẹn ṣe wá nìyẹn Rónkẹ́ torí pé o nígbéraga hmm, torí pé o nígbéraga èèyàn kan wá bá wa ó lóun fẹ́ lò ẹ̀ a dẹ̀ sọ fún alóògùdù alóògùdù òmírèsè ah ọ̀rọ̀ yẹn dùn mí ọ̀rọ̀ yẹn dùn mí mo sunkún mo ké mo ké mo wá kọjú sọ́lọ́run mo níwọ̀ ọlọ́run wọ́n máa sọ pé àwọn èèyàn máa ń lo ọdún mẹ́wàá nídìí iṣẹ́ yìí o àwọn èèyàn máa ń lo fifteen years nídìí iṣẹ́ ìtọ́hún tún ní tí ìlórúkọ àmọ́ ìwọ ọlọ́run ò tí ń bá lo ọdún méjì nídìí iṣẹ́ tí mi ò bá lórúkọ màá mọ̀ pé kì í ṣọ̀nà mi nìyẹn màá dẹ̀ rọra kúrò Aunty God be the glory kò pọ̀ ọdún méjì tí mo fi lórúkọ mi ì tiẹ̀ tún wá lórúkọ lásán mo tún lórúkọ tó jẹ́ pé àwọn èèyàn ti mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó tún fi ń pè mí tó ń pè mí lọ́tún tó ń pè mí lọ́sí inú mi dẹ̀ dùn inú mi dùn ọlọ́run gbàdúrà mi èyí tó tún wá èyí tó tún wá jọ òun ni àwọn èèyàn máa ń rò wípé bóyá torí pé mo lọ́yàn níwọ̀nba díẹ̀ ni wọ́n ṣe máa ń pè mí ní Ronke Oṣòdì Òkè irọ́ o kò sí ní tó jọ mọ́ fíìmù tó kọ́kọ́ gbé mi jáde tí gbogbo èèyàn fi mọ̀ mí táìtù fíìmù yẹn ni Oṣòdì Òkè torí gbogbo nǹkan tó bẹ̀rẹ̀ fíìmù yẹn àti gbogbo tó parí ẹ̀ Oṣòdì Òkè ní gbogbo ẹ̀ ti bẹ̀rẹ̀ Oṣòdì Òkè dẹ̀ ní gbogbo ẹ̀ parí sí. Si orí èmi àti Yẹmí Ṣọ́ládé ni fíìmù yẹn ti bẹ̀rẹ̀ orí ni fíìmù yẹn parí sí so tó máa fẹ́ pè mí wá ní à Rónkẹ́ torí pé Rónkẹ́ tó pọ̀ ó wà ní indọ́sítírì wa wọ́n á ní ronke Rónkẹ́ ah Rónkẹ́ Òṣòdì Òkè jàre Rónkẹ́ tó wà nú fíìmù Òṣòdì Òkè bọ̀dá wálé làwọn àtúnwá fọ́ gbogbo ẹ̀ lójú nígbà tó máa polówó fíìmù yẹn ee Ronke Oṣodi Òkè náà wà bẹ́ẹ̀ Ronke Oṣodi Òkè àwọn tí gbogbo ayé ṣe bẹ̀rẹ̀ sí ní pè mí bí Ronke Oṣodi Òkè nìyẹn ìrírí tó pọ̀ ṣì wà a ṣì wà lẹ́nu ẹ̀ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí iṣẹ́ wa yìí iṣẹ́ tó dáa ni iṣẹ́ tó dáa ni téèyàn bá nífẹ̀ẹ́ sí iṣẹ́ tó dáa ni ṣùgbọ́n o discipline táwa fi bẹ̀rẹ̀ iṣẹ́ yìí kò sí ń bẹ̀ mọ́ kò sí discipline yẹn ń bẹ̀ mọ́ ẹlòmíì adé nìsín á kàn rí ẹ kò mọjọ́ tán bí ẹ o kò mọ̀gbà tán bí ẹ o kò mọbi tó ti wá o á kàn size ẹ up ilé ọmọ kékeré ilé ìmọ̀ ajẹ́jà rẹ̀ kò tí ì lè ju iye ìjọba ẹ̀ lọ á dẹ̀ bẹ̀rẹ̀ sí ní kí ẹ lórúkọ kéèyàn tiẹ̀ ju yàn lọ kó o ju yàn lọ gẹ́gẹ́ bí ọmọ Yorùbá gidi tó bí nlé tó kọ́ léere tó bá kọ́ rẹ́ nìyẹn ẹ rọra mà ẹ pẹ̀lẹ́ mà ni wàá ṣe fẹ́ nìyẹn ṣùgbọ́n tá a bá ti wá jọ ń sọ̀rọ̀ tọ́wọ́ bá ti ń wọ tẹ́sẹ̀ bá ti ń wọsẹ̀ tó bá tún wá jọ mọ Yorùbá dáadáa ẹni yẹn fúnra ẹ̀ ló máa sọ pé ah, àǹtí ẹ wò ó gbogbo alamọ ọmọ tó jura wa lọ ọmọ bíi tá a dé àmọ́ nǹkan kan ẹ má pè mí láǹtí mọ́ bọ́dí ìṣe tíátà wa kò sí ń bẹ̀ tẹ bá tún wá bá wọn sọ wọn máa níṣẹ́ gbàǹtí wá látọ̀run ni ṣẹ̀dẹ̀ mọ̀ pé ilé tó ní ti jáde ọ̀tọ̀ọ̀tọ̀ ni nílé tiwa respect is paramount to my family téèyàn kan bá fi oṣù mẹ́fà jù yí lọ nínú ilé mi àǹtí ni wàá pè téèyàn kan bá fi oṣù mẹ́fà jù yí lọ nínú ilé mi àǹtí ni wàá pè nídìí iṣẹ́ tíátà yìí nígbà táwọn adé join bó ṣe wà nìyẹn ṣó ti yẹ yín bọ̀ nísìnyí gbogbo ẹ̀ ti lọ́jú pọ̀ kọ́lọ̀njọ́ kọ́lọ̀ má jẹ́ káyé wa lọ́jú pọ̀ ntẹ́mi máa ń sọ nìyí lóòótọ́ àpọ̀ á sì mọ pọ̀ sí èrò pọ̀ àwọn èrò máa lọ àwa èèyàn ló máa kù lágbára ọlọ́run ọlọ́run á yọ ipò kúrò nù kàlìkámà tó níbi tí èmi rí ọ̀rọ̀ yẹn tí mo rí mọ́ sí nìyẹn o ìbíròǹkẹ́ òjò aya àtòrìn lórúkọ tèmi ẹ̀yin olólùfẹ́ mi màá tún máa rí yín lọ́jọ́ mi ire o. ẹ pàdé ìwà lórí Wale Rasaq TV fún ìrírí lágbà ìrírí gbajúgbajà lágbo òṣèré.